dáhùn tó yá lọ. Ṣé a ti ní ṣe parí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìlú? Máa wò pé àga olùsọ̀ ọ̀gbọ́n mi ní wàdábàdà lọ́wọ́ lórí akọ̀rọ̀ mi. Wọ́n á rọ̀ pé ní bẹ́ẹ̀ lẹ́yìn Nah, kalau biasanya berubah, tidak ada Kalau kita, kita ini, kalau kita

individual tó ti láwọn láti lọ ẹlẹ́sìn ìgbà ìwọ́n lẹ̀ sọ àwọn òun ìwé lẹ́sìn àwọn tó bá lọ sí ilé àtẹ̀kùn tó ti lọ tó bá yẹ kí ẹ náà ti ti ìgbà àti àti ìwọ́n lọ sí mo lè ti tọ́ àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ wọ́n tó bá lọ sí láti ṣe ìṣẹ̀lẹ̀ sí òfin tẹ́lẹ̀ òkèlè lọ nínú títí tààtíà ọ̀nà láti wọ́n eléyìí ìtọ́jú àwọn àwọn lórí àlọ́ àlẹ́ àná. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wá sí ìlú الملاحظة الفقهية ليس من كان إلا níbi tí a dúró nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé ìkọjá tí mi ò bá ti àṣìṣe òun ni nínú àwọn àlàáfíà tí wọ́n á rí kó pàtàkì tó ti lè sọ sísan dọ̀bá dọ̀bá ẹ̀. Òun náà ni ẹni tí ó ní ajá ajá lé lóde bàbá mi lágbára dúró ajá ìwà ajá lé wà lọ́wọ́ ẹni kẹ́kẹ́ ajá lé lọ́rọ̀ orí nìkan yẹ àbúṣe nìkan léṣe. wọ́n ẹni yọ tètè o ẹni yọ san dọ̀là lórí ìtòkù yẹn. tàbí ẹrẹ lẹ́ran ọlọ́pàá ya yọ san kíni yọ san dọ̀là lórí ìtòkù yẹn. yẹn lẹ́pẹ́ ní tó ní yọ san dọ̀là lórí ẹ̀. ìgbà tí wọ́n á tẹ̀síwájú lẹ́nu ó ṣe pé bí ọlọ́pàá ti sì ní kó máa gbọ́dọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ẹgbẹ́ ọmọ ọdún pẹ́ẹ́lẹ́ kọ́nà tó wù ú lóko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ lẹ́yìn oníkà wọn tó ń jẹ́ fi ṣe ẹlẹ́sẹ̀ ní ọmọ ẹ̀jẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ àwọn òkú àná ṣe bí ìsàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bá Masalah dia tak pakai. Wani ẹni tó ń sàn kẹsàn ìgbà tó wá sí ẹ. Yálà tuntun yìí, ó ti kẹsẹ́ ni, àbí ń ka jẹ lọ. Ọ̀wádìí, ẹni kẹsàn pọ̀ ní ọba jálù, ọba kan ẹ̀rọ ìyá rẹ̀ wọ́n lò ló wọlé àrí ẹjọ́ bó kàn ga sílẹ̀ lẹ́yìn àwọn fún ẹ̀mí lè jáde fún mi lè kálẹ́lẹ̀ ń tọ̀ wọ́n fi tètè lọ́sọ̀rọ̀ ó tọ̀ wọ́n lọ́sọ̀rọ̀ wọn àti ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìdí mẹ́nu tó ti wòye ọ̀rọ̀ ẹnì kan wá pé ọpẹ́ tó kéré ìbálẹ̀ kò dé ẹnì kan kan bọ́ lọ́dún ní lọ́ba tètè. irú ẹni tó fẹ́ náà sórí kalẹ̀ tí ò gbé tí ò gbọ́dọ̀ ẹ̀ yẹn táwọn yẹn bá ti kú lẹ̀ ó tọ̀ ń ṣe o lọ́kàtà wọn lò ẹ wò ká. àìwá máa ń ṣe bẹ́ẹ̀ ní fún lọ́kàn tí mo fẹ́ sẹ́nu ọ̀nà rẹ̀ abẹnú ọgbọ́n tó ń bá mi sọ. mo fẹ́ kiri sẹ́kù lé mi ọ̀rọ̀ táwọn wọn ṣe rẹ̀ bọ́ ọkọ mọ̀ ní pẹ́kù òsì òyìn náà. ẹ̀ ẹnu ọ̀nà rẹ ní lóòótọ́ gbogbo tí wọn bá tàn kó ó lè sèyàn ní ìta ó lè sèyàn léde gbogbo rẹ fẹ́ pọ̀ lórí sábà fẹ́ tó gbogbo àti sábàbí ẹ̀rí tó bá bẹ̀rẹ̀ wọn yẹn. bisimilahi rahman rahim wọn ni wọn á sọ ìrọ ìdí náà kì í dí màtí àdìrí ti yẹn bá lọ pẹ́ kànga láti pé gbangba ilé ẹ̀ fún àǹfààní tara sí ẹ̀ gómìnà máa tẹ́lẹ̀ fàrídà ẹni tí ló fẹ́ lẹ̀ ní wọ́n kópa lára bá òótọ́ wọn pẹ̀lú wọn lọ. òótọ́ wọn lè bẹ̀rẹ̀ òótọ́ wọn pẹ̀lú wọn lọ. lórí táwọn ọdún yẹn ti mú àwọn oríṣiríṣi wàhálà ti fi ọ fẹ́lẹ̀ nínú. wọlé tá a sọ yìí ló fi jẹ́ gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí òdodo ìmánì ti pàtàkì lára wa o. gbogbo ẹni wá ní ìmánì tó wà káyé pé kí sọ yìí sí ọ̀rọ̀ sí wa ní. ká ti wá níbi irú àwọn tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe ìyá àti kìláàsì pẹ̀lú àyè ìtàkì lẹ́yìn àtúbà lẹ́yìn. Tábà wo nínú ìṣẹ̀lẹ̀ àlùfáà wal-Mi'raj. Àdìsí kan náà wà lórí ẹ̀. nọ́ọ̀tù àdìsù yẹn wọ́n jẹ́ pé wà á gbé bàbá náà ti bẹ nínú títìrì káàbà. jáàwó àti bẹ́ẹ̀ ni ẹnìkan dé ọ̀la igbáyà lẹ́nu níbi ó kàn gáyà báyìí ọ̀la ìyẹn ní ọ̀pẹ́sàn ó fi dé kalẹ̀ ẹ̀sùn báyìí ọ̀sán ọ̀rọ̀jà kọlbà ó gbé ọkàn lẹ́nu ó fi jáde sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sẹ́lẹ̀ ó wù ọ́ lọ́wọ́. قال ذلك ملأه بحكمة وإيمان nínú àdéhùn ló wà ó àwọn àdúgbò ó kó ó sì fi ìmán sáà níbi òní ìmán ìtẹ́lẹ̀ ní sábà lọ náà ni. ẹnà èyí lọ. ló bá yẹ kó ọkọ lọ́kọ yìí ṣé sáni bá lọ́kọ̀ nípa padà lọ́kọ̀ ló padà á lè tó yúmọ̀ nípa pàtàkì pọ̀ tí mọ̀ nípa ti ní bàjẹ́ mọ̀ yẹn láì sọ́jú. ọwọ́ kà máa gbọ́ ẹgbẹ́ ìjọba yìí mẹ́sàn-án àtẹ̀kùtì kẹrẹ̀ kù sí lọ́dọ̀ rẹ̀. kò ní lọ́dọ̀ rẹ̀. ẹ èyí yóò wá gẹ́gẹ́ bí ìjọba ènìyàn òun ní kẹ́nẹ́ òun náà ní pé àkẹ́rẹ̀ bá mi pẹ̀lú mo fẹ́ kàn dájúwájú lé ìyẹn kó ní ẹni ni mo ní kókó ní ìlú àbí kò sẹ́kẹ́ wà bọ̀ ẹ̀kú lè mi gẹ́gẹ́ ni mo fẹ́ sókèrè ó sì lọ kọrùn bọ́ torí ìdí eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn wa àbẹ̀rẹ̀ látọ̀ ìgbà wa ìyẹn là ń máa gbà lórí ẹ̀mí. òun ló sì máa láàbí àwa pọ̀. ó sì wá lè ṣẹlẹ̀ fún wọn náà gbà míì tó ṣe yí pé ara ara rẹ náà ni ó ní ẹlòmíràn náà. wá wọ́n

لأنه يلزمه أن يحفظها كذلك فوق ما لدكم خطة كان بما يمنع الضرر المارة láti lè hánà tó lè fànira fáwọn tí bá ń kọjá ń bẹ̀. àtàwọn kàá bìdùnìdá tó bá wá sílẹ̀ láì kọ níbi tó lè jẹ́ ìnira fún mi tó kọjá lọ. Fọwọ́ nǹkan àti wọ́n ní ọmọ wà nípò pé nǹkan àti ló tọ̀ pé ẹni tó kọjá làyè lórí ẹ̀tọ́ ẹlòmíì. Gbígbẹ́tọ̀ àwọn ẹlòmíì náà ní ẹlòmíì ọkọjá láì kọ gbẹ́kùn. Eré òun jẹ́ bó ti lè jẹ́. wọ́n ti hálà ní òun ni ẹni tí ó gbé ìtẹ̀kalẹ̀ àbọ̀dáko kalẹ̀ àwọn ẹran wá lọ jẹ́ irú àwọn ẹran lè tí wọ́n ń sọ títí irú àwọn ẹran lè tí ṣẹlẹ̀ tí wọ́n máa máa da màálù wọnú oko. ògbóyin lẹ́jọ́ ń gbé ládùúgbò àwọn èèyàn lẹ́ran tí wọ́n ń sin ẹran kò yé. ẹran rẹ àwọn ẹran tí wọ́n ń sìn tó bá wọnú oko rẹ lọ́sàn-án gangan tọ́jú ẹ̀ nǹkan àbọ̀bọ̀ ilé rẹ wá lọ́sàn-án gangan ó jẹ nǹkan. pé ènìyàn padà máa ń àbí olùsàn Tó wá lọ jẹ́ sí wípé alẹ́ bá ní ṣé ìdájọ́ kan náà lọ́wọ́ àbọ̀ àbọ̀yá kò àwọn. Tó bá gbé bá àwọn ti kú wọlé ọjọ́ lé oúnjẹ ẹ̀dú alẹ́ ṣe pé wọ́n bá lóko ti kùtà lọ́wọ́ àlọ́ jẹ ọ́ ní ìta ìdájọ́ kan náà ni ìdájọ́ kan náà kọ́ tí wọ́n sì di àdúrà lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ mọ̀sálá tàbí tu eléyìí nínú káàdìsì yìí náà nínú àwọn àdúgbò jẹ́ ìpìlẹ̀ tí wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyókù tí wọ́n máa lé lórí òun náà ló wà. wọ́n ní wàyídà dáná láwùjọ ààyè tí èèyàn bá jẹ́ni tí ó ní àwọn nǹkan ọ̀sìn àkọ́kọ́ ń tẹnu láàmù yìí pé wọ́n jàbá àyè ìzù a ilẹ̀ ọlọ́run àyàn ni fún kó wá bí kò máa fọ́ àwọn nǹkan yẹn lóru bí ìgbà ìdúró ẹ̀ náà níbi oko láwọn èèyàn bá ẹran rẹ kò gbọdọ̀ jẹ́ ẹran tí wọ́n máa jẹ kí lóru tí wọ́n máa lo olówó. a gbọdọ̀ sọ àǹfààní sàrà kàá téèyàn bá wá fẹ́ràn rẹ̀ lẹ̀ lẹ̀ wà á bùkàdá ṣe á ẹran yìí bá lọ bá àwọn nǹkan jẹ́ wọ́n lọ sí àwọn èèyàn lóko. domina ẹni tó lẹ́ràn yẹn yóò máa dọ̀mánì ní ìjọba yìí. ìgbà ọdún ọ̀sán yẹn alẹ́ ni wọ́n sọ yẹn tó ẹni yóò sàn kí ni o yóò sàn dọ̀mánì. wọ́n lọ́wọ́ táwọn sọ yìí èsì pé bí wọ́n là nẹ́bí ló dájọ́ bẹ́ẹ̀ wọ́n lẹ́nu lẹ́bí ọ̀sọ̀lọ̀ mọ́ wa ni wọ́n fẹ́ẹ́ làwọn tó bá lẹ́bí dájọ́. kọ́dọ̀ ẹnna ẹrẹ́ àlè àmúwárí hìfọ̀ àlè nàárà. ànábì dájọ́ ní ó dọ̀ràn yàn lórí àwọn tí wọ́n ní dúkìá hìfọ̀ àlè nàárà. kọ́ńtọ́ dúkìá àwọn kan mú tuntun lọ́sàn-án kí wọ́n má jẹ ìtàwọ́ sí i. ẹ̀gbẹ́ tó náà bá tó wá ń tọ̀ nǹkan rẹ̀ bí nǹkan bá bọ̀ yóò tóbi kò ní jẹ́ kí nǹkan wọ́n jẹ ìṣẹ́gbà yóò wò. àwa ọmọ ẹni tó ń bá gbàgbé pé àlá tí wọ́n lò bẹ́ẹ̀ kẹ́sùn rẹ̀ tùfí ìdílé wúlò àlá áàdìlẹ̀ àmúwá ọ̀ràn ẹ̀yẹ ní sẹ́ni tó bá ní dúkìá kí sọ àdìlẹ̀ à kó sọ lọ́sùn ìyẹn ni kó sọ àwọn àti dúkìá tó níyẹn kọ yálà òkú àwọn tó kọ tó ní ìyẹn gbọdọ̀ kọ. ọlọ́run ti dájọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ni máa áfẹ́rẹ́ bí lẹ́yìn ṣùgbọ́n tó bá lọ kàjẹ́ lóru màdìmọ́mù àlè àwọn tí wọ́n ní ẹ dábàá yẹn wọ́n lórí o láti ìmọ̀mù àti sunan àbí yahoo àpáwa ibnu maja àtàwọn tíra àdìsí ní àríwá àdìsí yẹn àdìsí àpáwa hawa bunu sáàd bunu muhayyikọ bunu mọdà bunu muhayyikọ àwọn nígbà tí wọn wá wọ́n ní nákọ́tà bàbá wọ́n ní àná nákọ́tà ń gbẹ̀lẹ̀ bàbá bùnú àdì àbáwá bàbá bùnú àdì fún wọn ní ràǹkó ní jàǹdà. dákọ̀lẹ̀ sí àìsàn ọ̀gbìn rẹ̀. àkúrò yìí lọ wọ inú ọgbà oko àìsàn ọ̀gbìn rẹ̀ yẹ ọgbà oko ẹnìkan ó wọ bẹ̀. wọ́n ní àìsàn ọ̀gbìn rẹ̀. ọba owó ẹ̀ ọwọ́ rẹ̀ wà á gbàdá fún àlè ẹ máa fún bàbá ọba jẹ́ ọba bọ́ jẹ́ lọ́dà nẹ́bí fàkọ́dọ̀ rọ̀tún lọ́wọ́ ìsọ̀mọ̀ lọ́wọ́ àlè ọ̀sẹ̀lá àmì gbàdájọ́ jọ náà ṣe àlá àlè àmúwàá ẹ̀fọ́ àmì àmì ẹni bá ní dúkìá rẹ̀ ọkàn rẹ̀ lọ́rùn. ṣùgbọ́n wàhálà ààrẹ ìmọ̀ wá sí àwọn tí wọ́n ní ẹ̀yìn nǹkan ọ̀sìn ọ̀dọ́wọ́ tí wọ́n náà ó wọ́n yẹ kí wọ́n náà ó ṣe sọ ààrẹ ilẹ̀ náà wọn náà tí wọ́n ní ẹ̀ lọ. wọ́n àdìsí àdìsí láàrin wípé bá lọ́sàn-án tó wà lábẹ́ ìwé èèyàn tó jẹ́ ìjọ àwọn àgbàyà mi ẹni èèyàn o ẹni ò ní padà máa ní fún ara ó kọ̀wé fún pé ọ̀sán ẹ̀rá mi ti o lè jẹ́. wọ́n pè wọ́n kó ọ náà sọ sọ tó àwọn táwọn ti dá ẹ̀rá yẹn fún ọ bẹ́ẹ̀. ẹ̀rá yẹn fi kéde o ẹlẹ́ran ṣùgbọ́n lórí wọn ò wulẹ̀ wòye olùgbé lóòrùn na ya ní ya yẹn ní na náà wùtò ẹran rẹ̀ mọ́lẹ̀ lóòrùn. na rẹ̀ na gbọ́dọ̀ ní na ẹgbẹ̀rún kan wá ní ìtò na tí wọ́n àwọn na wa àwọn dábàá kó má lọ yóò lọ ba nǹkan olé nǹkan jẹ lórí àdéhùn náà ni wọn ti sàlàyé rẹ. wọn ni àlàyé tó máa ń sọ́ọ̀hìn bọ̀lẹ̀ báyìí ma ẹni tó ní nǹkan ọ̀sùn onífàdọ̀mọ́ẹ̀ pẹ̀lú bá ti tàbí yìí máa á ti là bá tó bí nà ṣẹ́nà yìí bá bàjẹ́ lọ náà dábàá yìí bá bàjẹ́ lọ. ńlá àti ẹgbẹ́ ní àrùsádà ha sọ́ọ́ níbù ha àdúrà lọ́jọ́ pípẹ́ ẹni tó ní sígbà tó náà lọ́mọ máa túlẹ̀ kékúrì máa yẹtìdìbò àádàtà sí ẹ̀gbẹ́ ibi tí ẹran nǹkan ìyẹn náà ti lè kó parun bá ètò ìfẹ́gẹ́ni tí wọ́n gbé lẹ̀ yẹn nínú àlàáfíà wa. àbùsọ̀lẹ̀ ẹ̀ka yìí pé ó yàtọ̀ sí táwọn èèyàn ń ṣe o. wípé ẹni tó mọ̀ yìí pé ọgbà oko ni bí ẹ oko wọn dá sí tóun náà ń da ẹran lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ ẹ rẹ̀ pé ń da ẹran lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ àbíkáwọn ká àbíkáta á tún sọ pé àwọn tí wọ́n mọ̀ mọ̀ tí wọ́n da ẹran wọnú oko olóko níbi tó fi bá wà ọwọ́ bá ba ilé ìwọ̀n sì kéde o wọ́n padà máa nì ní tẹ̀láṣà. yóò èyí tó wà wípé tó bá ti jẹ́ fún pé nǹkan táwa náà mójútó ni tí èsì pẹ́ nìyẹn mọ̀ mọ̀ mú dábà yẹn lọ ọbẹ̀ ọwá lọ sílẹ̀ sítòsí ibi tó ti lè ba nǹkan yẹn jẹ́ tí ò bá ti ti bẹ́ẹ̀ ní sọ̀dọ̀ wọn. nígbà fún àwọn ọlọ́ba ti ṣe sọ̀dọ̀ wọn torí pé yẹn náà ara kí nìyẹn tàá dín náà nìyẹn. àbáwa al-Imam al-Baghawi rahimahullah. wọ́n ní bàbá àlòlò ẹ̀dì àwọn onímọ̀ wọ́n lọ sí pé ìlà ànàmà àfẹ́rẹ́ tí wú ìlànà ìlà ànàmà àfẹ́rẹ́ tí lè máa ti ya pípẹ́ nǹkan àwọn dábàá bíi ewúrẹ́ tí wọ́n bá bàjẹ́ àlùmọ́rúsálà tó fi á. fún wọn lẹ̀ lọ́kàn ní máa lé lọ́pọ̀ ìlú nínú dúkìá ẹlòmíì fàlàdọ̀mán àlàrọ̀bìkà fàlàdọ̀mán àlàrọ̀bìkà rọ́bù hùnà lẹ́sà àwọ̀ wàlmọ̀kù bal ماذا صاحب المعصية أي مالك المعصية ìyẹn kòsídọ̀ máa ń fẹ́ tó lè dábàá yẹn ṣùgbọ́n wà máa gbọ́dọ̀ tí ó lè ohun tó bá bàjẹ́ lóru lọ́mìnà ó máa ń wà rọ́ọ̀bù wa ìdáná lọ́wọ́ padà tó ló máa ń kí ni lórí tó ló mú sára òun jù ẹni tó ní yóò ka kí o yóò ka dọ̀mánù lórí ẹ̀ o. lẹ́yìn abẹ́lẹ̀ ẹ̀rù wọ́n torí pé nínú àlàádà ànàsáàbà àwárí wàlùbàṣàkì wọn láwọn tí wọ́n ní tí wọ́n ní pẹ́ẹ́lì ọgbà wàlùbàṣàkì àti àwọn owó yàfàdú na ábìlì nà ha àwọn náà máa ń sọ ọmọ mójútó ní ọ̀sán ni lọ́ba àbẹ̀jẹ́ sí pé ṣẹ́bá dínú àwọn oko ẹ̀rí wọn á gbé àwọn kìíní kan dúró wọn á máa kù wọn ní asọ́kù ẹ̀rí lè rí igi mọ́lẹ̀ tẹ́ bá wò lọ kàkà ẹ̀ lè rò pé èèyàn ló dúró ẹlòmíì wọ́n lè so àwọn páànù mọ́ra wọn lórí igi tẹ̀ pé látẹ́kùn bá ti gbé àwọn páànù yẹn yọ máa lura wọn pápápápápá láti lè jẹ́ kí àwọn dábàá yẹn máa rò wípé èèyàn wà ní oko báwọn náà bá ti gbọ́ àwọn náà ètò abẹ́wọ̀ ní oko tẹ́lẹ̀ o lè fi àárín ju pé ẹ̀yà òun ni wọ́n fẹ́ lẹ̀ nǹkan mọ́. gbogbo láwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọ̀nà tí wọ́n fi kọ́ oko. bákan náà àwọn ẹlòmíì lákòókò mi náà sì ní ní bá ti jẹ́ ká nínú oko wọn wọn àjòkólẹ̀ láti máa sọ fún ìgbà àwọn dábàá tó lè wà. pàápàá jùlọ àwọn oko tó bá gbọ́ sí etí ilé díẹ̀. ṣùgbọ́n ìfọ́ ọkọ̀ sínú gbó àwọn bíi ẹran inú gbó náà ni àwọn náà tó fẹ́ sọ́kù fún yẹn ìyẹn làwọn táwọn náà máa jẹ pàkútégún nínú oko wa. oríṣi eléyìí wọ́n ní wa ábùlùmọ̀ wá sí ìyàfàbùnà àbìlẹ̀ àwọn táwọn náà ní nǹkan ọ̀sìn àwọn náà mójútó àwọn nǹkan ọ̀sìn wọn lóru ọ̀mọ̀nì fún àdàbà áàbí ilẹ̀ àdá ẹni tí ó bá ti wá yapa sí àlàáfíà yìí ó ti ṣe sí yìí ni ẹrù kùtù yàbá ńlẹ̀ ó sì jẹ́ pípọ̀ náà lùfín náà gbogbo lé lórí. ẹni tó ní nǹkan ní nǹkan ọ̀gbìn tí òun náà sọ tí òun mójútó tí ò dáàbò bò lọ́sàn-án. tí àwọn adábàá ti wá lọ́dọ̀ tí wọ́n fi jẹ́ wọn ni ẹni tó ní lábàá òun kan dọ̀mán. ẹni tí ó ní nǹkan tí dábàá lọ jẹ nǹkan rẹ̀ lóru tí òkú dábàá rẹ̀ mọ́lẹ̀ dandan ni fún tọ̀hún kọ́mọ kẹ́rin ọ̀sán eléyìí ni àádàta alùmọ̀ àrùn fà pẹ̀lú pàtàkì rẹ̀ gẹ́gẹ́ bí afáwa àtìmọ́ àgbàpọ̀ yìí ni wọ́n ti sọ nínú àlàyé ọ̀rọ̀ wọn yìí. wọ́n ní àwọn náà wá sọ pé à ń táwọn olùmọ̀ sọ ìgbìlẹ̀ yìí. wọ́n ní káàna kọ́ọ̀rì jẹ́ àní ẹrù. ẹni bá ti ṣe sí àgbẹ̀lẹ̀ yìí ó ti jáde kó nínú eruku nìyẹn. àgbà ìdára ní ẹ̀kún máàlíkù dábàá máa lókùngbà tí ò bá ti sí ẹni tó ní dábàá yẹn pẹ̀lú ẹ̀. wàyíká náà máa tẹ́nì yẹn bá wà pẹ̀lú ẹ o lọ́sàn kẹkẹ yẹn náà láàrin ìgbọ̀nmọ́ àánú àbùsọ̀dẹ́ sí lọ́sàn ìgbọ̀nmọ́ àánú tó bàjẹ́ ẹ̀yìn pàṣẹ ọ̀lẹ̀ náà ti gbé àwọn tí ń ta wọ́n ta ẹran wọn ní olóko pé àgbà tó ti kò sí tó ti di gbẹ́gẹ́lẹ́ àlàyé lórí abala bẹ̀rẹ̀ ṣùgbọ́n láti àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kò sí ìyẹn àwọn àti ìparí ẹ̀ wọ́n tún fẹ́ bá mú àlékún àlàyé wá wọ́n ni wọ́n kọ́ dákẹ̀rọ̀ lọ́wọ́ kíkọ́ tẹ̀dà àrùn wọ́n fi rẹ̀ náà wọ́n nínú àwọn tó ti mú àwọn ìdájọ́ wọ̀nyí òun náà ni èyí tó náà bá àdéjọ lásán nínú ànábìjà òun àti ànábìwá òkùnrin náà wà lókùnkùn máa ti dáì àti ìdájọ́ táwọn méjèèjì dá níbi ìṣẹ̀lẹ̀ náà. àwọn ọ̀gá ìṣẹ̀lẹ̀ ṣe ìgbà ọ̀dọ̀ rẹ̀ bí. wọ́n ní wàdà àbújá wọn fúnra náà ìsì àkùnrin àìsàn ìṣẹ̀lẹ̀ wọ́n ní bàbá náà ti wá ra àwọn ọ̀dọ́ àbúrẹ̀ náà tí wọ́n dájọ́ nípa ọ̀hún wọ́n dájọ́ nípa owó gan. ìdí náà pàtàkì ní ìgbọ́nà ọ̀pọ̀lọpọ̀ àgùntà àwọn àjọ kan kọ́ nínú ogun náà. Lọ́ọ̀bà ti wá lọ fún náà lọ fọ́tò ní ìta ìlú. Dájọ́ fún dájọ́ náà lọ́wọ́ àwọn ọlọ́run bá náà. Lọ́ba ní bàbá náà àkùrẹ̀ náà. Amíkúkúrẹ̀ náà lọ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà yé ó gbọ́ ìṣẹ̀lẹ̀ náà yé dáadáa ó sì mọ̀ bí ó ti dá ẹjọ́ náà. Àwọn àníwàkúlà ṣùgbọ́n àtànẹ́bì Sùlẹ̀mán àtànẹ́bì Dáúdà ikọ̀ kánúwà méjèèjì náà àtẹ́yìn náà hukuman afúnwọn ní ọgbọ́n. Béèyàn ṣe gbọ́rọ̀ yé o, béèyàn sì ṣe é ṣe kíni, béèyàn sì ṣe dájọ́. Wà Elman a sì fún wọn ní ìmọ̀. Ẹ̀wùn kámẹ́wọ̀. ẹ wọ ọlọ́run kọ́kọ́ ní pápá amúná Suleiman obìnrin yìí pé lábẹ́ ìka mẹ́tọ́ Suleiman mú wa lórí ẹ̀ àkíyèsí lọ́pẹ́ tó kíyèsí tí ọlọ́run ò fi àkíyèsí nǹkan yẹn han bàbá rẹ̀ lọ́jọ́ náà lóhun fi dá ẹjọ́ yẹn gẹ́gẹ́ bí wípé ká sọ yí pé pé lọ́fẹ̀ẹ́ ni oko. látàbá ẹgbẹ́ lọ́sàn bá ní ẹnìyàn ní sọ̀dọ̀ máa káàdà bí sọ̀dọ̀ náà wá kíyèsí wípé wọ́n hàn lẹ́ni tó ní bábà yẹn ò sí ń bẹ̀ nígbà náà mo rò pé ọ̀rọ̀ ń kà wá. bí ẹ pé ọ̀sán náà ni ṣùgbọ́n ìdájọ́ tó yàtọ̀ náà nígbà tẹ́ni tó ní dábà bá wà níbi ìtẹ̀ yẹn. àwọn tí ẹni tó ní dábà ò sí ń bẹ̀ ẹni tó ní dábà náà wà mẹ́rin wó pàtó jẹ́ ọ̀hún. báà lé ìdọ̀mọ́

o lè béèrè mọ́sí àlàkan lọ́wọ́ àbá kan ó jẹ́ pé ọ̀tọ̀ lójú bàbá àbí wò ó kẹ̀lẹ́ lè ta wí náà nìkú ẹ̀rì pé kọ́ ìdá ni wọ́n ti sọ fún wa tó bá jẹ́ pé lọ́sàn-án bá ní iṣẹ́ ẹran bá jẹ lọ́sàn-án ìtumọ̀ àbí sábà tó bá kà jẹ́ lọ́sàn-án ìtumọ̀ rẹ̀ ní wípé láàbọ̀mọ́n ìmáàlì tìyà àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹnìkan wá sọ fún ọ wípé yóò san dọ̀mán ọwọ́ àgbẹ̀ àfáyàn tí ìmọ̀tí kí ń jàre ọwọ́ àgbẹ̀ kí olùkọ́ kò ní sẹ́gẹ́nẹ́ kò ní san dọ̀mán nígbà ó sì ti di dájọ́ mọ́ ni wípé yóò san dọ̀mán nígbà tí ẹni yẹn bá sẹ́gẹ́ni o ẹni tó ní bá wà mẹ́. wá tó wá ń gbà ní lọ́pọ̀lọpọ̀ gbà èyàn gbọ́dọ̀ máa báwo ni ìgbà ti tẹ́lẹ̀ kí èyí tó mu wá. ọ̀bá náà ó gbé tọ́lu àwọn o àmọ́ wa ṣèkùn islam ìfẹ̀sẹ̀ yìí yàrá ìmọ̀ ọ̀lọ́ àwọn náà dá sí ọ̀rọ̀ yìí wọ́n ní صاحب نفس القرآن الثناء أبا سليمان وني لو بعد كلا أتى نبي سليمان من لطف pẹ̀lú nafsu tó wá lọ́ní ففهمناها أي بتفهيم الضمان بالهبل abẹ́rẹ́ náà pé yóò san dọ̀mán pẹ̀lú nǹkan tó bá bàjẹ́. àyìn nàná pàtà torí pé ìtàkì àgẹ̀rẹ̀ wọnú oko olóko yẹn ìpín ráàyè olùgọ́nà ní mainland jíjà ẹran lóru wàkánà bìbò sáà nà ìnàbù. ó ti jẹ́ pé ní ọba oko tẹ́lẹ̀ yẹn ń dá ẹran wọ̀ lóru àbí jíjẹ ẹran sọ́ọ̀lì jíjẹ ẹran káàkiri lóru ó ti jẹ́ pé ibi tó jẹ́wọ̀ ọba oko kí ìnàbù wà ńbẹ̀ wa dájọ́ pé yóò sàn déédéé ìsàrà. bàtàbàrọ̀ àlùbọ́nà kọ̀wàjádà áàdì kọ́bìrì kíma ó ṣe déédéé kíma nǹkan tó jẹ. Àdàfà ìlà àṣàbẹ̀ àrùn wọ́n bá gbárí kí ẹni tó lu kọ́ máa gbé lọ. Àkọ́dọ̀ Sùlẹ̀mán, àná Sùlẹ̀mán wá dájọ́ ní Sásọ̀dọ̀mán, àlá àṣàbẹ̀ gọ́nà. Wà á yẹ kí mànú dárí kàbí nẹ́tìrì. Wọ́n san déédéé irú nǹkan nìyẹn tí ẹran yẹn bàjẹ́ òun ní kábí san. Ìhányá àmàlú bẹ̀lbùsán àtàyà údà pẹ̀lú wípé wọ́n kún okùn yẹn ṣe gẹ́gẹ́ bó ṣe kíni gẹ́gẹ́ bó ti wà tẹ́lẹ̀ wà láwọn yóò tọ́jú ààrẹ ní mọ̀gọ́lọ́hù mẹ́nìkínì ìfìlà ìlàhínì àwù. léjọ pé wọn àti nira láàrin lé wọn lórí mọ̀gọ́lọ́hù èyí tó ṣe wípé ó lókè nínú ẹ̀ owó kìíní yẹn tó bá wọ́n nígbà tí wọ́n kó parun bá tí ó fi dìgbà tí nǹkan ló padà sí bó ti wà tẹ́lẹ̀. Àlàbọ̀ àfáàbà Bùkán máa ti yàtà Ùláì. Wọ́n fún ẹni àwọn tí wọ́n ní ọgbà oko, wọ́n fún wọn ní máa ti yàtà Ùláì. Àwọn ẹ̀ eh, yẹn, wọ́n fún wọn. ليأخذ من نمائها بقدر نماء البستان náà bá lè máa mú nínú àwọn ìdàgbà àwọn ọ̀gá tí bá ń jáde lára àwọn jábà yẹn tí ó máa jẹ́ dídí ìdàgbàsókè tó yẹ wọ́n máa rí tó pẹ̀lú èrè táwọn náà máa rí níbi dábàá wọn wọ́n máa fi lè kẹ́ni wọ́n máa fi jìdá wọn kò sí ní jẹ́ sí wípé wọ́n ó pa odidi dábàá lọ́wọ́ wọn yẹn yá kò sí ní jẹ́ sí pé oko yẹn náà ṣe kẹ́kẹ́ àwọn eléyìí náà sọ́ọ̀tì níbi oko yẹn yá wọ́n máa fi èrè káwọn náà bá rí níbi dábàá yálà ó ní ma ni ó fi jẹ́ pé dábàá yẹn wà lọ́dọ̀ àwọn tó ṣe kẹ́ni àwọn tó ní ọgbà oko tí gbogbo ń tí ọgbà oko yóò àlàyé tó lọ́pọ̀ ìwà ń bì yìí ni wípé bí irú àwọn ibi sọ̀nsọ̀ wọ̀nyí ẹ jẹ́ ká wo èmi ò máa igi iná kó dé máa ń so ṣùgbọ́n káwọ́ àwọn igi míì téèyàn náà lè ní fífúra nípa rẹ̀. ẹ igi gbàtú lápèjúwe. Ṣé wọ́n pé òun náà ó kọ́kọ́ máa àwọn ìpaná sórí wọn ni báyìí? Òye kó wá jẹ́ sí pé wọ́n àti kìíní yẹn kan náà wọn ni yẹn tó fi múra máa fẹ́ ẹ tó túmọ̀ sí ni wípé kómi ò tó tún lè tó padà nígbà yóò fẹ́ lè tó ọdún lórí ẹ̀ tí ọba so láàrin bí ọdún kan àwọn náà ló ti jẹ táwọn. Sáwọn àwọn olùgbàdábà yẹn lọ́wọ́ ẹni yẹn yẹn tí màá ti ta sí yẹn ló lè tó Wọ́n wá fi ilẹ̀, wọ́n fi yẹn lẹ̀ lọ́dọ̀ àwọn ẹni yẹn. ẹnìyẹn náà máa tọ́jú ẹran o títí ń tọ́jú ẹran níta ẹran náà bá ń bí wàrà tí wọ́n bá ń fún lára ẹ̀ yóò máa jẹ́ àǹfààní tàwọn ẹnìyẹn títí tí ẹ ọba ọkọ̀ yóò lè kẹ́rẹ́ yóò tún padà tún rí bí ó ṣe rí nígbà tí ẹran yẹn wá pé yàtọ́fù mi nàmá yìí gọ́nà mi yìí nàbí rọ̀ máa bá tàwọn mi nàmá yìí àrùtì lẹ́rọ̀ wọn. wọ́n mọ̀ wá fi pé ara wọn nínú àwọn ìdàgbàsókè ìyẹn ni ntí àwọn ẹran yẹn tó bá ń jáde lára àwọn àgùntàn yẹn ní déédéé tí ó fẹ́ lófò nínú àwọn ìdàgbàsókè àwọn èrè àwọn èso. ẹ̀ káwọn náà máa rí níbi oko wọn. wà tábàrọ̀ dọ̀mà mẹ́yìn wọ́n wòye sí dọ̀mánù méjèèjì kọ́wà jáde àwọn máa tà wá wọ́n rí pé déédéé kan náà ni. wà á dá rẹ̀ ẹ̀rì wọ́n ń pè ní ìmà kọ́sọ̀ tọ́lọ̀ ń túbi Suleiman lọ́tọ̀ wà á ibi ó sì jẹ́ kẹ́nẹ́ ó sì Suleiman pẹ̀lú ọ̀nà tó kà mú ìdájọ́ ìwà. ilé ìjẹ́ mọ́sálà kan kẹ́ ẹ̀kún kálukú wa náà ká kíyèsí dáadáa. lájùlọ àwọn táwọn ń gbé ní ẹ̀fáwọ́mẹ́ntì ibi tí wọ́n ti lè dáko kó ní nǹkan ọ̀sìn. wọ́n bá ti di lálẹ́ dandan ní fún ọkọ̀ máa so nǹkan ọ̀sìn rẹ mọ́lẹ̀ o. àwọn táwọn náà ń gbé lẹ́fáwọ́mẹ́ntì ibi ti ní nǹkan ọ̀sìn. wọ́n bá di lọ́sàn-án oko tá a bá dá kalẹ̀ káà náà mójútó àwọn tábà dáko lẹ́fàmẹ́tì bá ti ń sin ẹran tó ti jẹ́ pé ádà yín ẹ̀fà ìgbà kẹ́ máa sin ẹran lẹ́fàmẹ́tì bí tẹ̀ wà ajẹ́sí wípé ọgbọ́dọ̀ ra gbàdí ọgbà oko rẹ ẹran ọmọ ìdíje kẹ́ni kọ́mọ ìdíje wọbẹ̀ o tún wá ṣe fẹ́ǹsì sí o tọ́jú ẹ̀ dáadáa ẹran yìí tún yà ìyàkúyà ọ̀ pa fẹ́ǹsì ya èyí náà ti bọ́ síbi kẹ́ni o mo ti bọ́ síbi tààdí mo rò pé kára wọn lọ́ta ara rẹ̀. wọ́n ní wàá ibà káàna ti lè fàyè ìmọ̀tò ìyáàdì rọ́ọ̀kìdì mo tún wá lọ jẹ́ sí wípé ẹran káà sọ yìí nǹkan ọ̀sìn káà sọ yìí ó bá wà lọ́wọ́ ẹni tó ń kà ẹni tó ń gùn gẹ́gẹ́ tó ń gùn ràǹkún mi lọ. àwòrán kìíní àwòkọ́ ìgbìn tàbí ẹni tó ń tó kọ́nà lọ àwòká ìgbìn àbẹ́ni tó ń tà á. pé kọ́ ìdí ni pé ìyẹn lè fà á lọ́wọ́ báyìí. Kọ́ ìdí nìyẹn nìyẹn ní tẹ̀lé, òun ni kọ́ ìdí ẹ̀rí wọn lè fara àǹkúnlé lọ́wọ́ tí wọ́n kàn fa okùn rẹ̀ lọ́wọ́ àǹkúnlé wọn tẹ̀lé nìyẹn lọ ọ́ ìdì nìyẹn. wọ́n kì ìbìlẹ̀ tó jòkó lórí ẹ̀ láì ìpìlẹ̀ tóun kàn dá àwọn ẹran lọ ẹran lọ wájú tóun dá àwọn bọ̀ látẹ́ ń bọ̀ ti darí wọn ọ̀yá pẹ̀lú kọ̀ọ̀pá rẹ̀. wọ́n ní tó bá bẹ́ẹ̀ lọ rí gómìnà jìnnà ọ̀ràn táwọn nǹkan ọ̀sìn yẹn bá dá o bí mọ̀kọ́ ti dá ní a pẹ̀lú kíni pẹ̀lú wípé títà wájú wọn lọ síbi ìdáyẹ tí wọ́n lọ sí àyẹ́bí a wà fáni a gẹ́gẹ́ bí ọwọ́ rẹ̀ ní àbí ẹnu ẹ̀ lọ́wọ́ ti bàjẹ́ láàmà jánẹ́t bí mo àpárà a wọ́n ní pèsè yìí tí kó bá fi ẹ̀yìn ẹ̀ sí o àríjìyà gẹ́gẹ́ bí ẹsẹ̀ rẹ̀ ṣe àdí turkari ti sọ pé àríjìlú yubar wọ́n ní àríjìsọ wípé àríjìlú yubar àríjìsọ fún wa wípé ẹsẹ̀ jábà dùbárù ni wọ́n máa fi sálẹ̀ o. wọ́n ní nígbà àdìsí àdìsí àìdì ni àdìsí yẹn wà. wọ́n ní ìlú ayà kan sábà àbúrò rẹ̀ gbà wá. wọ́n ní rí kílò àjà ẹsẹ̀ ràǹkúndí dùbá wàlá àjùmá àlìbáyìmà lápapọ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan ọ̀sìn hmm? àjùmá àlìbáyìmà ọ̀tún láti dìde àríta wọ́n ní tó dẹ́ pé wọ́n ní àjìmá wọ́n ní yàrá náà alátìsẹ́kẹ́lá torí pé kò lè sọ̀rọ̀ wàjúbà pẹ̀lú tómìjìn ayé jìnnáyà kàlùbáháì kájà ẹ̀rọ yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀ràn tí dábà bá dá pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ yẹn hádà lásán ni kò ní kíni kò ní tànà kankan lórí ẹ̀ ó ń kọjá lọ ẹsẹ̀ rẹ̀ kàn wá tù nǹkan kékeré pọ́ mọ́mọ́ pàtàkì jùlọ láì tuntun kọjá lọ. a ní tìtorí àkókò wa ọ̀rọ̀ tí a bá wa tí ò lè Islam ìpínlẹ̀ ìnira táwọn náà tún sọ lórí ọ̀rọ̀ yìí yóò gbọ́ ọlọ́run ní ẹ̀yìn ọdún insha Allah ta'ala na ti dárí òfin ìsìláàmù àdúgbò ìjọba ìjọ ni náà insha Allah ok àwọn akájọba kírun ní lákùrẹ́ àbí ọ̀dà akájọba ló sí masha Allah insha Allah ta'ala ó tẹ́ẹ̀sì kó abájúkọ́ àwọn àtàwọn àlẹ́ náà ó di é ṣùgbọ́n àbápọ̀ àìsọ di náà ẹ̀ka jàǹfààní. kò sí tààlì ọlọ́run kò àmọ̀ sí ṣáà ọlọ́run tààlà ọlọ́run kò sí ká ju ọjọ́ mẹ́jọ náà lọ وصلى الله على نبينا محمد هذا في ابي راه بعد ولا قالوا لي امبو حكم ابي راه لهم وكنت ابي سيتم جاسوس لهم ولهم كنت يروحوا gbogbo àwọn ìbáàdà tó yẹ fẹ́ káṣe ń bẹ̀ kọ́lọ̀ kò sí rọrùn fún wa. mo rò pé pẹ̀lú òǹkà dòlèhíjà náà lọ́wọ́ ni dòlèhíjà tó túmọ̀ sí wípé ó ń dájú wípé ọ̀la lọ́yẹ kó jẹ́ nígbà tí òkú jẹ́ mi tọ́ àwọn ẹni náà ti mọ̀ pẹ̀lú dòlèhíjà ó ṣe pàtàkì fún wa púpọ̀ o hmm? kì í ṣe ní kéèyàn máa fi ṣeré o kìí ṣe oṣù àbí ọjọ́ tí ẹ̀ máa fi ṣeré èèyàn máa de ṣòkòtò rẹ̀ ni ẹ̀yin obìnrin náà èèyàn máa tó bẹ díẹ̀ ni láti lè rí àwọn ọ̀pọ̀lọpọ̀ oore ilé ìtọ́lọ́wọ́n bàdé jọlá tó kó sí inú oṣù yìí. Tọ́ gbọ́dọ̀ lẹ títí tọ́ bá tiẹ̀ tún lè gbààwẹ̀ lágbààwẹ̀ lọ́dájú. tọ́ ọ bá lè gbà wẹ̀ kọ̀ ẹ́ kó tún mọ́ lè ta kùránì àwọn àgbà kódà gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu akbar Allahu akbar walillahil hamd èrò pé àgbọ̀dọ̀ tún lẹ kọ́mẹ́lì sí yẹn àánú àwọn sọ̀hábà tó ṣe yí pé kéèyàn wà lọ́jà kọ́ọ̀rin lọ tó sì yí bá ti lé èèyàn máa wúgbó lóhùn yìí pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ ti gbà ládá torí pé àánú àwọn sọ̀hábà sallallahu alaihi wa sallam àánú àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wa sallam láti ọmọ ṣe báwa náà ti ṣe ìkọ́sí wọn láti gbìyànjú láti pé a gbà àwẹ̀ lẹ́ni tó bá lágbára àti lè gbà á bákan náà ká tún jìnnà sí jẹ́ bú bí ká ti jìnnà sí tẹ́lẹ̀ lọ. kasi sọra sọ́ra fóònù ọba gbogbo àsìkò wa gbogbo àsìkò yìí èyí wọn fi kọ́ra kódà kó ṣe yí pé kíkà kan ló tún fẹ́ ha lásìkò yẹn àdìsí báyìí mo fẹ́ há àyà kùránì yìí sì kùránì yìí mo ti kùránì tẹ́lẹ̀ mo tún fẹ́ lo opportunity àsìkò yẹn láti ṣe ha látijọ́ ọlọ́run tí ó wọ lágbára ẹ̀fẹ́ yìí ti gbà fún ọ. torí di eléyìí ẹ méje tí a fi àwọn àkókò yìí ẹ méje ká fi ṣeré àwọn ọmọ ilé tẹ́wọ́ kápọ̀ níbẹ̀ lọ́hùn kọ́lọ́hún kó fún wa ní ìmà. àwọn àkókò wọ̀nyí àdúrà máa ń gbà púpọ̀ ni. ọjọ́ tí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa yìí pé kò sí nínú ọjọ́ kan láyé téèyàn ti sí olóore tó wá lóore kọ́lọ́hún bá àlejò lá rẹ̀ ju àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ. àwọn sọ̀rọ̀ bá wa béèrè yìí pé wọ́n làdí jihadi fi sabilillah nígbà kéèyàn ọjà àdúgbò náà lọ́wọ́n ọba náà ń kọ́ láti ní bẹ́ẹ̀ ni wọ́n làdí jihadi fi sabilillah ilé àrọ́jù àyàbá ọkùnrin kan wọ́n làjà bí máa rí yìí wà náà fi yìí wọ́n làmù yẹ́rì fi ìdíje yìí. abẹni tó lọ lójú ogun yẹn tó gbogbo ń tó ní lọ dúkìá rẹ̀ àtòun àti dúkìá gbogbo wọn wá tán fọ́ọ̀hún abẹ́rẹ́ dọ̀tí nǹkan kan ò bá dé ìyẹn lálẹ́ sọ wípé bóyá eléwàá ni kó wà ní òkúta kọ̀ọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pá yóò tún di lálẹ́ ó tún sínú pẹ̀lú tó fẹ́ fún òní olójú ogun kankan ìpele tó pé ọgbọ́gbọ́n ẹdíẹ̀dí nítorí àwọn táwọn kúrò mọ̀ bí ọjọ́ mélòó kan ládùúgbò wọn nísìnyí ẹ̀rù ń bà wọ́n ń jọ òun ẹ̀rí tó ń pa àwọn lálẹ́ ìgbẹ́ náà ní ti pété ọlọ́run ṣàánú wa ládùúgbò wọn ọlọ́run àbí agbára rẹ̀ bíọ́ náà gbogbo àdúgbò tí ìbẹ̀rù bẹ́ẹ̀ wá ọlọ́run sábà tí wọ́n lọ́kàn balẹ̀ wọn ìbẹ̀rù àmọ́tí ya rahamu rahman torí ti eléyìí àwọn àpẹẹrẹ sákìyèsí òun lélẹ́yìí insha Allah ta'ala àwọn nàṣíyàtọ̀ àmà kí ọmọ wáyé ní ilé kéw àti tí ọmọ wáyé والسلام عليكم ورحمة الله وبركاته